لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج لخليل محمد وبقولنا شرع شريعتنا سنهم وعلى مقولتي لكريمتنا هتدي ولكل قول نستدل بآية أو بالحديث لمستكي لمسند أو بالحديث لمستكي لمسند أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ ọpẹ́ wa alákọ̀ọ́kọ́ èyí tí a gbọ́dọ̀ má du ọpẹ́ náà òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí oore tó ga ọ̀ni kí ọlọ́run ọba ó ṣèyàn ní mùsùlùmí abẹ́lọ́run ọba tó ti ṣe wá ní mùsùlùmí kí ọlọ́run ọba kó pa wá ní ẹni tí a jẹ́ mùsùlùmí oore islam ni máa wúlò fún yàn nínú sàárè kọ́lọ́njọ́ wúlò fún wa oore islam ni yóò wúlò fún yàn ní gbangba talkiama kọ́lọ́njọ́ kó wúlò fún wa oore islam ni yóò wúlò tẹ́yọ̀ fi jẹ́ ní alijanna kọ́lọ́njọ́ kó wúlò fún wa ní gbogbo àwọn àyè yìí lẹ́yìn wá gbà náà oore ẹlẹ́ẹ̀kejì tí a má dúpẹ́ òun náà ni pé ọlọ́run ọba ó fi wá sílẹ̀ àwa náà wà ní kanú àwọn tí ń ṣẹ̀mí lórílẹ̀ ayé lónìí adúpẹ́ fún ọlọ́run ọba lórí eléyìí kí ọlọ́run ọba kó lo ìṣẹ̀mí wa ní nǹkan tí àlìjáná wa ò fi lékún sí i kọ́lọ́ má ṣe é ní nǹkan tí àlìjáná tí ó fi di èèwọ̀ fún wa ọlọ́run àtúnwá dúpẹ́ àlàáfíà mọ́ ìṣẹ̀mí wa èyí tó jẹ́ wípé téèyàn bá ń ṣẹ̀mí tí ó bá sálàáfíà ń bẹ́ẹ̀ ìṣẹ̀mí yẹn tún lè mọ́ nítumọ̀ sí i ọlọ́run tún wá fún àwa ní àlàáfíà àlàáfíà náà kí ọlọ́run kó mọ̀ gbà ní ara wa gbogbo àwọn tí ò lálàáfíà kọ́lọ́run kó bá fún wọn ní àlàáfíà orí ẹlẹ́ẹ̀kẹta tí alimadupẹ́ òun náà ni pé ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ ní agbègbè wa yìí ìfọ̀kànbalẹ̀ náà kí ọlọ́run bá kí wọ́n yọ kú ní agbègbè yìí gbogbo ibi tí ò sí fọ̀kànbalẹ̀ kọ́lọ́run kó bá fi fọ̀kànbalẹ̀ síbẹ̀ gbogbo ibi tí àwọn mùsùlùmí wà pátá òru tí a ti ń jáwa mùsùlùmí kọ́lọ́n kó bá fi ọ̀run síbẹ̀ kọ́lọ́n kó wá lé àlékún ìfọ̀kànbalẹ̀ sí gbogbo ayé pátá yányán ọlọ́múṣẹ́ bá ṣe síbẹ̀ gbogbo orin tó kù náà látúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lé lórí má jẹ́ kí orin náà bàjẹ́ àlékún orin kọ́lọ́n kó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa abẹ́ lọ́run ìbára wa sọ̀rọ̀ ti tòní kí ọlọ́run ọba kí ó ṣe ní èyí tí a kí ẹ jẹ́ ẹni tí yóò rí ọ̀nà ọlọ́run pẹ̀lú gbígbọ́ tí ẹ fẹ́ gbọ́ kọ́lọ́ náà jọ wá wúlò fún mi àti yín tó bá ti jọ́ gbin alikiyama la hawla wala quwwata illa billah. ní àná ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó bá wa sọ̀rọ̀ ní àná nínú súrọ́tù tọ́ a Quran twenty òun náà ni ọlọ́run ti bá wa sọ̀rọ̀ láti àyà thirty eight òun náà ni ọlọ́run ti bá wa sọ̀rọ̀ nínú súrátù tọ́ ayé ọlọ́run bá ń sọ ìtàn anabi musa alayhi salatu wa òun náà ni ọlọ́run ọba ń ṣàlàyé ẹ̀ fún wa anabi musa alayhi salatu wa salam ó béèrè àwọn nǹkan mẹ́jọ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run bá sì fún ní àwọn nǹkan mẹ́jẹ̀ẹ̀jọ náà àwọn àfáà ní ọlọ́run tó wá rán létí pé wo àwọn nǹkan mẹ́jọ yìí ó dọ̀ pé ju mẹ́jọ lọ ọlọ́run ní tún wo àwọn nǹkan mẹ́jọ yìí tó o béèrè èmi ọlọ́run bá sì fún ọ ọlọ́run bá wá ka ilé yìí fún ànábì Musa ní àyà thirty eight lọ́lọ́run bá ti ń kà fún un ọlọ́run ní ilé àwọn àyínà auzubillahi minash shaitani rajim. إذ أوحينا إلى أمك ما يوحى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ أوحينا إلى أمك ما يوحى ọlọ́run ọba tí ọlá ó ní alákọ̀ọ́kọ́ nínú nǹkan tó wọn ọlọ́run ọba ṣe fún Musa òun náà ni kí Musa kó máa rántí ìgbà tí ọlọ́run ọba àwọn àìná ìlà òmìnira ó ránṣẹ́ lọ sọ́dọ̀ ìyá rẹ̀ máa yú ha ní tí ọlọ́run ọba máa fi ránṣẹ́ so ọlọ́run á fẹ́ sọ iṣẹ́ náà wípé oore àkọ́kọ́ nìyẹn tọ́lọ́run kọ́ màmá rẹ̀ lẹ́kọ̀ọ́ bí ó ti ṣe nígbà tó bí ọ tóbi jẹ́ wípé òfin ní bọ́ sí ọwọ́ àwọn ọ̀tá rẹ tí wọ́n fi pa ọ́ ọlọ́run ní tí mo ní kí ààrẹ ó ṣe nìyí ọlọ́run á iṣẹ́ náà fún wa ọlọ́run ní. ọ̀nìkòdè fíhì fi tààbù. ọlọ́run ní iṣẹ́ náà ni pé a ní ju Musa sínú àpótí ọlọ́run iṣẹ́ tá a iṣẹ́ tá iṣẹ́ yẹn nìyẹn ọ̀rọ̀ lẹ́yìn wá gbà náà. fàkọ̀dé fi ìfìlì yàn. ọlọ́run lẹ́yìn wá gbà náà tó o bá ti jù sínú àkótí tán tó wá lọ jù ú sínú odò yamu àsọ fún wa lánàá yìí pé ọlọ́run tẹ́rù bá ti wá ń bọ̀ ọ́ kọ́kọ́ gbé inú àkótí ibẹ̀ ni kó o ti máa fún lọ́yàn ṣùgbọ́n tẹ́rù bá ti wá ń bọ̀ ọ́ tó pé ọkàn rẹ̀ ò balẹ̀ wá lọ jù sínú odò yamu náà. فليلكه اليم بالسائل ياخذ عدو لي وعدو له. ọlọ́run ní tó a bá ti jù síbẹ̀ kò sí èméjì ń bẹ́ẹ̀ ó dò tó jù sí tó jẹ́ nílùú misra river nile tó ń bẹ ní misra tó jù sí yóò wá mú musa tó ń bẹ nínú àpótí yóò ti lọ síbi etí bèbè odò. ياخذه ياخذه عدو لي وعدو له èyí tó jẹ́ yí pé ọ̀tá mi ti ń ṣe Firaun àtọ̀tá rẹ̀ tó jẹ́ pé òun náà lọ jẹ́ Firaun yóò wá pàṣẹ pé kí ẹnìkan nínú àwọn aráalé rẹ̀ kó lọ gbé àpótí náà wá yóò ní kó lọ gbé wá tó bá ti wá gbàpótí náà dé yàkúndìkù Firaun wá gbé Musa nígbà tó wàá gbé Musa ọlọ́run ní kíni o. wa alqaitu alayka mahabbatan minni. ọlọ́run bá ń sọ wáàyí alákọ̀ọ́kọ́ lẹ́yìn wàá gbani ọlọ́run bá sọ iṣẹ́ ọlọ́run sọ nǹkan ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run wá ṣe fún Musa ó ti dé ọwọ́ ọ̀tá rẹ̀ ọlọ́run ní ìmì ọlọ́run mo wá jù sí ara àwọ̀ Musa ìfẹ́ àtọ̀dọ̀ mi gbogbo tí bá ti rí ọba ìkọ́ máa nífẹ̀ẹ́ rẹ̀ orí ẹlẹ́ẹ̀kejì tí mi ọlọ́run bá ṣe fún ọ Musa nìyẹn ọlọ́ni orí ẹlẹ́kẹta. wàlẹ̀ tó sínú àlà àìní. ọlọ́ni orí ẹlẹ́kẹta tẹ́mi ọlọ́run bá ṣe fún ọ Musa tó tọrọ rẹ̀ lọ́dọ̀ mi òun náà ni lìtúsínà àlà àìní mo fẹ́ kó jẹ́ wípé kó jẹ́ ẹni tí wọ́n máa tọ́jú tí wọ́n máa jẹ́ pé ilé ọlá òun ni wọ́n máa tọ́jú rẹ̀ èmi ọlọ́run fẹ́ kí wọ́n máa tọ́jú rẹ̀ níbi tó ìmì ọlọ́run ọba ń rí báyìí tẹ́mi ọlọ́run bá ń wò bẹ́ẹ̀ aṣọ fún alánà kò síbi tí ọlọ́run bá wọn máa wò ọlọ́run bá kàn fi ṣe àpọ́nlé ni láti lè sọ fún wa pé Musa yìí o òun ọlọ́run ọba ń mójútó wàlítúsínà àlà àìní mo fẹ́ kó jẹ́ pé ojú mi báyìí ní fi máa wò ọ́ tí wọ́n sì máa mójútó ọ so ọlọ́run bá wa fẹ́ ṣàlàyé fún wa bí Musa ti di ẹni tó ṣe wípé ọlọ́run ọba mójútó ọlọ́run kẹfẹ́ ṣàlàyé ẹni náà. إذ تمشي أختك فتقول العدلكم nígbà tí ìyá nígbà tí ọmọ ìyá rẹ obìnrin sísítà rẹ nígbà tó rìn wá sí ibi tí wọ́n ti gbé ọ nígbà tó gba ọyàn lẹ́nu ẹnìkankan èyí tó fatakun. Kulu aliadulukum alamai yaksoloho. Ó wá sọ báyìí pé ṣé kí n tọ́ yín níka sí ẹni tí ó bá yín tọ́jú ọmọ yìí ìtọ́jú yìí pé àwọn náà sì gbà bẹ́ẹ̀ ọlọ́run bá ti sọ ilé sọ́tò kọ́sọ́ọ̀s wọ́n gbà bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gbà bẹ́ẹ̀ tán ọlọ́run bá wá ṣe oore ẹlẹ́ẹ̀kẹrin fún ọ ọlọ́run ní kí ni. ọ̀rọ̀jàna kàìlá ummika kàì tọkọrọ àìnú ha. ọlọ́run ọba fàrọ̀jàna kà ọlọ́run á dá ọ padà ìlà ummika lọ́sọ́dọ̀ ìyá rẹ̀ kéèta kọ́dọ̀rọ̀ àìnà àwàláta nítorí pé ọ fẹ́ kí ara ìyá rẹ̀ ó tutù kójú rẹ̀ ó tutù mọ́ gbogbo ara rẹ̀ kó dẹ̀ jẹ́ wípé ìyá rẹ̀ ó jẹ́ ẹni tí ò ní máa banújẹ́. وقتلت نفسا فنجيناك من الغم ọlọ́run ní lẹ́yìn wá gbà náà ìwọ Musa lára orí tèmi ọlọ́run ọba tí mo tún ṣe fún ọ òun náà ni pé ó pààyàn nígbà tó ó pààyàn tán fanajainaka minal gammi ọlọ́run ní èmi ọlọ́run ọba mo wá là ọ́ níbi ntí ń bọ̀ ní jẹ́ pé bóyá o ní sí túbá fún ọ mọ́ ọlọ́run ni mo tún wá là ọ́ eléyìí jẹ́ orí ẹlẹ́ẹ̀karùn tí mi ọlọ́run bá ṣe fún ọ Musa. ọlọ́run ní lórí ẹlẹ́ẹ̀kẹ́ fàtẹ́mi ọlọ́run bá ṣe fún ìwọ Musa òun náà ní pé èmi ọlọ́run ọba fàtànáàkà fùtúùnà àìmọye ewu ni mo ti kó ọ sí tí ó jẹ́ eh, ewu tó lágbára gan tèmi ọlọ́run ọba sì là wọn bẹ́ẹ̀ nígbà tó ń sá lọ tó ń sá máwọn èèyàn lọ́wọ́ ewu ni kéèyàn máa sá máwọn èèyàn lọ́wọ́ kò sí tí ò lè ṣẹlẹ̀ nígbà téèyàn bá ń sá máwọn èèyàn lọ́wọ́ ọlọ́ni àìmọye ewu yẹn ni mo là wọn bẹ́ẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ fún Musa bẹ́ẹ̀ ni falabista fi falabista sinina fi alimadiyan. ọlọ́wọ́ bá tún wá sọ fún Musa wípé ìwọ Musa tún máa wo ẹlẹ́ẹ̀keje nǹkan tí mo ṣe fún ọ falabista sinina fi ali madian àìmọye ọdún òun náà ló lò lọ́dọ̀ àwọn nílùú madian tó pọ̀ kọjá ọdún mẹ́wàá tó lò ń bẹ́ẹ̀ nínú ìlú onílùú tó ti jájòjì ń bẹ́ẹ̀ èmi ọlọ́run bá sì tún dáàbò bọ̀ ọ́ obìnrin kankan lọ́wọ́ mi ọlọ́run tún dáàbò bọ̀ ń bẹ́ẹ̀ mo jẹ́ wọn tẹ́wọ́ gbọ̀ ń bẹ́ẹ̀ kó o tún gbádùn ń bẹ́ẹ̀ mo tún fún ọ lẹ́ni tí ó máa tọ́jú ẹ ń bẹ́ẹ̀ tí ó tún ṣe ọ dáadáa èmi ọlọ́run bá mo ṣe bẹ́ẹ̀ fún ọ.

ngbọ wa débi kádàrá náà èmi ọlọ́run tó wá kọ fún ọ wàsítọ́nà àtúkàlì nàfsì. wàsítọ́nà àtúkàlì wa sọ dànà bí ọlọ́run fún ara mi. so orí ayàtà abadé náà ni ibi tí agbátẹ́sílì dé òun náà ni eléyìí. so ọlọ́run ọba àìmọye orí ló ṣe fún Musa ṣùgbọ́n Musa béèrè nǹkan mẹ́jọ ọlọ́run ọba sì tún ṣàlàyé fún pé àìmọye tó béèrè ọlọ́run tó wá dákọ̀ mẹ́jọ fún nǹkan tí ó béèrè tó ọlọ́run ọba sì ṣe fún un so kọ́lọ́n kálíbà mọ̀ pé tọ́lá bá béèrè nǹkan níwájú ọlọ́run tọ́lọ́run bó ti ṣe fún wa àìmọye nǹkan ọlọ́run ti ṣe fún wa so àìṣe eléyìí fún wa kò yẹ ká máa tàpá sọ́dọ̀ ọlọ́run pé àwa sin lọ́run mọ́ nítorí ẹ̀ so wá sọ̀nà àtúkálí nọ́ọ̀sì gbólóhùn yìí onáà níbi tí a bá tẹ̀sí dìde ní àná so wọ́n ka díẹ̀ fún wa nínú àwọn àyàt èyí tí a fẹ́ ti tẹ̀sí rẹ̀ ní òní so látara bẹ́ẹ̀ a máa bá tafsir náà lọ abẹ́lẹ́ òǹkẹ́ ọlọ́run bá kó sọ́dún ọ̀run. أعوذ بالله من الشيطان الرجيم واصطنعتك لنفسي اذهب أنت وأخوك بآيتي ولا تنيا في ذكري اذهبا إلى فرعون إنه طغى فقولا له قولا لينا لعله لعله يتذكر أو يخشى قالا ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى قال لا تخافا إنني معكما أسمع وأرى فاتياه فقولا إنا رسول ربك فارسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جينك بآية من ربك والسلام على من اتبع الهدى ọlọ́ọ̀bá tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa lónìí nínú súrátù Tọ́ha ọ̀rọ̀ tí ọlọ́run ọba sọ fún wa níbẹ̀ a fẹ́ rọra ṣàlàyé ẹ̀ níwọ̀nba bí làákàyè tiwa bá ti mọ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó sọ wípé nínú sura tọ́ àyà forty one ọlọ́ni wàsítọ́nà tó ọlọ́run ní èmi ọlọ́run ọba ìsítọ́nà àtùkà gẹ́gẹ́ bí àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà tí wọ́n tún tẹ̀fsíìrì fún wa àti tẹ̀fsíìrì tó jẹ́ pé wọ́n gbà wá lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà pàtàkì jùlọ èyí tó jẹ́ pé ẹni tó jẹ́ ibro le umma ibn abbas àtàwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ kéwù rẹ̀ òun náà ni wọ́n ṣàlàyé fún wa pé wàsítọ́nà túkà ìtumọ̀ ẹ̀ náà ni pé ìsìtàfà ìtúkà wáṣítàbà ìtúkà òun ni pé èmi ọlọ́run ọba mọ̀ sọ́ọ́ dànàbì mọ̀ yàn án so gbólóhùn lìnàfsí èmi ọlọ́run ọba sọ ọ́ di ànábì gbólóhùn lìnàfsí yìí òun làwọn àfáà wa túmọ̀ sí ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ wọ́n túmọ̀ ẹ̀ wípé kàmá uridu wa àṣàkù èmi ọlọ́run ọba mo yàn ọ́ lìnàfsí torí pé n tó wù mí nìyẹn ntí mo sì fẹ́ nìyẹn ntẹ́mi ọlọ́run tó bá sì ti wu èmi ọlọ́run tó bá jẹ́ pé èmi ọlọ́run ọba bá ti fẹ́ kò sí èméjì bẹ́ẹ̀ èmi ọlọ́run bá máa ń pẹ́ kó ṣẹlẹ̀ ni torí ẹ̀ ni mo fi yàn ọ́ ó wù mí ni mo fi yàn ọ́ ọlọ́run bá sọ bẹ́ẹ̀ fún Musa nítumọ̀ alákọ̀ọ́kọ́ táwọn afa sọ ìtumọ̀ ẹlẹ́kejì fún linafsi òun náà ni wípé èmi ọlọ́run ọba yàn ọ́ nítorí wípé mo fẹ́ kọ́ ọ máa tẹ̀lé ìràdátì wa mahabbati litansọ́rìfà ala iradati wa mahabati mo fẹ́ kọ́ ọ máa tẹ̀lé ntẹ̀mí ọlọ́run bàbá fẹ́ kọ́ ọ máa ṣe mo fẹ́ kọ́ ọ máa ṣe lọ́jọ́ fún gbà náà pé fàsítẹ́mì lima yóò hà bí mo ti yàn ọ́ yìí ó ti dẹ ẹni tó jẹ́ pé o gbọ́dọ̀ máa dá nǹkan ṣe àfikọ́ máa retí wáyé mi so ọ máa ṣe nǹkan lè nafsi èmi lọ́ọ́ máa tẹ̀lé ntí n bá fẹ́ lọ́ọ́ máa ṣe ìfẹ́ mi lọ́ọ́ máa ṣe èròǹgbà mi lọ́ọ́ máa ṣe tí máa ní ọ máa ṣe ní ọgbọ́n ọ̀la gidi ma so látara bẹ́ẹ̀ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí ẹlẹ́ẹ̀kẹta wàsítánà àtùkà linafsi mo ti yàn ọ́ ìwọ ọlọ́wọ́ a máa rẹpísẹ́ǹtì mi so ìwọ ọlọ́wọ́ máa rẹpísẹ́ǹtì mi lọ́dọ̀ àwọn tí mo rán ọ sí ọ máa dúró pé èmi ọlọ́wọ́ ọba ni wọ́n ṣe báyìí èmi ọlọ́wọ́ ọba ni wọ́n ṣe báyìí èmi ọlọ́wọ́ ọba ni kí wọ́n ṣe báyìí so ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ti ń bẹ fún linafsi nìyẹn so gẹ́gẹ́ bí àwọn afa onítẹ̀sí gẹ́gẹ́ bí wọ́n ti túmọ̀ rẹ̀ ọlọ́run bá jẹ́ ká mọ̀ wípé òun ṣe oore fún Musa tí èyí ṣe pé Musa béèrè pé kọ́lọ́run sọ òun dànù bí ọlọ́run ọlọ́run sì sọ dànù bí ọlọ́run kọ́ wa jẹ́ aṣojú fọlọ́run ọba lọ́dọ̀ àwọn èèyàn ọlọ́run sọ fún Musa pé id ab. ìdè àbẹ̀ á ń tàwa kú kábíyà àyàtì. ọlọ́run ní ìwọ Musa id ab ọlọ́run wa ń sọ fún wípé iṣẹ́ tí mo fẹ́ rán ọ báyìí ọ̀ya máa lọ ìwọ Musa kì í wá ṣèwọ nìkan lọ́ọ́lọ́ antawa akuka ìrẹ́ àtọmọ àyá rẹ tọ̀tọ̀rọ̀ àdúrà mo ní mo ti gbàdúrà yẹn so o ò lè dá lọ o gbọ́dọ̀ dúró dánmọ àyá rẹ ṣùgbọ́n àwọn ọlọ́wà ń bí tí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn so ọ̀wà á lọ ṣùgbọ́n àwọn nìkan kọ́ lọ́ọ́ dà lọ́wọ́ anta ìrẹ wà àkúkà ọmọ ọmọ àyá rẹ ó mú dání ẹ̀yin méjèèjì òun náà ni ẹjọ jẹ ẹni tí ó lọ ọlọ́ọ̀ba ò tí ì sọ ibi tí wọ́n fẹ́ lọ gan ṣùgbọ́n ọlọ́ọ̀ba Musa ti mọ ibi tó fẹ́ rún sí náà pé ilẹ̀ Mísírọ̀ náà ni so ọlọ́wọ́n á níbi àyàtì ọ lọ pẹ̀lú àwọn àmì mi tí mo fún ọ ọlọ́run ti fún Musa láwọn àmì tó tóbi lára àwọn àmì tọ́lọ́run fún Musa tá a ti ní òun náà ni pé ọlọ́run ti fún lọ́pàá àti kàsẹ́yìn ọlọ́run ni kó máa dejò kí Musa ó sì máa mú padà kó sì tún máa padà di ọ̀pá lẹ́yìn wá àgbà náà ọlọ́run bá ń ti fún Musa kó máa ti ọwọ́ bọ ibi ọrùn aṣọ rẹ̀ kó wá ti bọ́ lọ síbi abíyá rẹ̀ kó máa yọ jáde padà kó sì máa dì mọ́lẹ̀ kó máa dá padà síbi gbáyà rẹ̀ kí máa lẹ́yìn ó sì máa kó ń bẹ̀. ọlọ́run bá ti ṣe léyìí fún Musa lẹ́yìn wá àgbà náà ó ti tọrọ àdúrà ẹni tí ò lè sọ̀rọ̀ tó lọ títí tẹ̀tẹ̀lẹ̀ ọlọ́run tó ti yẹ pé kí ìsọ̀rọ̀ rẹ̀ ó tún lékè ń kà sí i lára àmì tọ́lọ́run ọba fún ni àwọn tó wá jáná lé ọlọ́run ọba ọlọ́run ọba máa ń gbé àwọn àmì alihujaj walibara in ọlọ́run máa ń kọ́ wọn lọ́rọ̀ sísọ tí wọ́n bá ti dàná bí ọlọ́run bí wọ́n ti máa sọ̀rọ̀ ọlọ́run ti kọ́ wọn bí wọ́n ti máa ṣe wáàsí ọlọ́run ti kọ́ wọn ètò àtọ̀dọ̀ ọlọ́run ni bí wọ́n ti máa máwìí wá tẹ́nìkan bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn bí wọ́n ti máa ọlọ́run ti kọ́ wọn ọlọ́run pàfẹ́tì làákà ìwọ̀n lára àmì ọlọ́run ni kí wọ́n mú ọ̀rọ̀ wá fẹ́ tó bá fẹ́ takùtọ̀ ọlọ́run tí ó sì máa yé ó ń tì ọlọ́run wa ni wọ́n Musa mo ti kó àwọn àmì mi mo ti kó lé ọ lọ́wọ́ wá máa lọ kó o sì dúró dọ́mọ ìyá rẹ ẹ̀yin méjèèjì lẹ́ẹ̀jọ lọ ọlọ́run ní wàlá tẹ́ni. fi ìdíkiri. ọlọ́run ní wàlá tánìyà fi ìdíkiri ọlọ́run bá wá ń sọ fún Musa wípé ìwọ Musa wàlá tániyá fíìdíkìrì ìwọ Musa o má jẹ́ ẹni tó ṣe yí pé yọ́ọ́ kagara àti ẹnì kejì rẹ tí ò tiẹ̀ sí lọ́dọ̀ rẹ yìí ẹ̀yin méjèèjì wàlá tániyá lè pààyàn láṣẹ tẹ́gbẹ́ nìkan ni ọ wà níwájú èèyàn tẹ́yẹ ó dẹ̀ pààyàn méjèèjì lásẹ̀ ọlọ́ni wàlá tẹ́níyà fi díkiri ọlọ́ni ẹ̀yin méjèèjì ẹ má kọ́lẹ̀ nígbà tẹ́ ẹ bá ń lọ sọ́dọ̀ fèrè áhùn fi díkiri ọlọ́ni ẹ má kọ́lẹ̀ níbi kẹ́ ẹ má rántí èmi ọlọ́run ọba so ọlọ́run ọba. ọ máa ń fẹ́ ká jẹ́ tó ṣe pé a máa rántí òun nígbà tá a bá ti jẹ́ pé a fẹ́ dojú kọ̀ tá ọlọ́run ọba fẹ́ ká máa rántí òun pàtàkì jùlọ kan fẹ́ kí èèyàn máa rántí òun púpọ̀ lọ́bìn ní alẹ́ dínà náà la gbogbo máa rántí ọlọ́run ọlọ́run ká kìyàmọ́ tá a bá wà nínú ẹ̀rù kárántì ọlọ́run wàkó húdàn tá a bá jókòó kárántì ọlọ́run ọlọ́ni àwọn tí wọ́n máa rántí ọlọ́run nínú ẹ̀rù tí wọ́n rántí ọlọ́run nígbà tí wọ́n bá jókòó wá aláàjù náà bí im àwọn tí wọ́n rántí ọlọ́run ọba nígbà tí wọ́n bá fẹ́ gbẹ̀lélẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta lèyẹn máa ń wà inú kọ́ ọ̀nàrú inú kọ́ jókòó inú kọ́ ọ̀fẹ́ gbẹ̀lélẹ̀ ìṣesí kan lọ́wọ́ àna mẹ́tẹ̀ẹ̀ta àwọn afáàní kì í ṣe pé ìnàrú ó tóbi jù jókòó lọ àbí jókòó ó wá tóbi jù dùbúlẹ̀ lọ mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run fẹ́ ká rántí ọlọ́run bá ń bẹ̀ ni nàfi ní kèsì pé dandan ni pé ńgbàdá fẹ́ rántí ọlọ́run káwá ní káwọn èèyàn ó dìde pé ẹja rántí ọlọ́run ní dìde ibi tá a wà yẹn náà láti máa rántí ọlọ́run ọlọ́run fẹ́ ká rántí òun náà ní jókòó kò nígbà tá tó dìde ká tó rántí ọlọ́run so bàbá wa ń dùbúlẹ̀ ni ọlọ́run fẹ́ ìdùbúlẹ̀ náà ó lè ka Kùránì dùbúlẹ̀ ó lè ka ìbẹ̀rù ọlọ́run bẹ̀rẹ̀ ti bẹ lórí ẹ̀mí ẹ̀ gẹ́gẹ́ ọlọ́run afẹ́ nílò o lè kà ní nàró o lè kà ní jókòó so o lè kà ní dùbúlẹ̀ so wọ́n tún fẹ́ kó jẹ́ pé bá tún ti ń lọ lẹ́lẹ́sìn yẹn náà òun gan náà níbẹ̀rù ọlọ́run bá tún ti máa ń wà jù wọn ò tún fẹ́ ká tún máa dúró tọ́ ọlọ́run bá ká tún dúró lé lórí gan ká ìdúró gan wọn pé tá bá ti ń lọ lẹ́lẹ́sìn bẹ́ẹ̀ la tún yẹpẹrẹ ara wa sí so látara bẹ́ẹ̀ ọlọ́run wa ń sọ fún ọlọ́run bá ń sọ fún Musa ọlọ́run sọ fún un pé ẹ̀yin méjèèjì o ẹ gbọ́dọ̀ fìrántí mi lẹ̀ torí pé ẹ̀yin méjèèjì fẹ́ lọ bá Fáráò ẹ bá lè ti fẹ́ lọ bá ọ̀tá jà èèyàn gbọ́dọ̀ fìrántí ọlọ́run lẹ́nu bá fẹ́ lọ bá ọ̀tá jà ló jẹ́ pé ọlọ́run bá sọnù sọ́tò Anfal aya forty five ọlọ́run ya ayọ́ alẹ́dínà àmànù ọlọ́run ni mo pe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo ìdálàkì tó ń fi àtàwọn fadíbùtú wádìkúrú lọ àkẹtìrọ làálàkùn tùfìlẹ̀hù. ọlọ́ni ya ayyalladina amanu. ọlọ́ni mo pẹ̀yìn tẹ́ ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo. ìdálàkì tó ń fi àtàwọn fàṣibùtú. tẹ́ ẹ bá pàdé àwọn kèfèrí ẹ má sá fún wọn ẹ dúró gbẹngbẹ́yìn ìtẹ́ ẹ lè fi wí ní kèfèrí ni pé ẹ máa ṣe díkìrù dẹ bá ti fèsì kèfèrí ẹ máa rántí ọlọ́run bọ́ bá ń bẹ̀rù ẹnìkan tó ọmọ bó ti sọ̀rọ̀ wájú ẹ ìwọ dúró wájú ẹ kọ́ ọmọ rántí ọlọ́run òun ni ó tún máa padà máa bẹ̀rù rẹ ìwọ kọ́ ló tún bẹ̀rù ẹ mọ́. la'allakum tuflihun. ọlọ́run ní tí mo bí ní kẹ́ ẹ máa rántí ọlọ́run ni pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀jẹ̀ tí ó jèrè tí ó ṣe méjì bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ní inna abdi kula abdi alẹ́dí yẹtukuruni wà wúwa yìí náà jísú kíni náà hù òṣìṣẹ́ ọlọ́run ọba ní ẹrú mi tó jẹ́ ẹrú mi gidi òun náà lẹ́rú mi tó yẹ pé ìmọ̀ ara ti ọlọ́run ọba ìgbà tó bá fèsì ẹnìkan ló jẹ́ opponent ẹ̀ ẹ̀ ti ń bẹ̀rù níwájú ẹ̀ yóò sì máa fọkàn rántí ọlọ́run ọlọ́run sì yẹ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ sọlọ́run bá ti ṣe ní tọ́lọ́run fi máa ràn wá lọ́wọ́ ọlọ́run ti ṣe fún wa tá a bá rẹ́nìkan tó ń jẹ́ pé ń takò ẹ̀sìn ọlọ́run bá ká dúró wájú ẹ̀ ká máa rántí ọlọ́run ká fi máa bá sọ̀rọ̀ ẹ rí i pé ẹ̀rù òtúnbọ̀ rẹ̀ máa bà ẹ̀rù òní máa bà wá mọ́ ìrántí ọlọ́run tá ìrántí yẹn yóò fi ìdí tiwa yóò fẹsẹ̀ wa múlẹ̀ ìrántí ọlọ́run yóò wá ju bẹ̀rù sọ́kàn títí ẹ̀ yóò wá máa bẹ̀rù wa gbogbo dábẹ́ kó ṣe fún wa yóò sì máa ṣe fún wa ṣẹ̀kọ́ ọlọ́run bá ti ràn wá lọ́wọ́ nìyẹn so látara bẹ́ẹ̀ ọlọ́run bá fi sọ fún wa pé ẹ má fi ìrántí mi lẹ́ o tẹ́ ẹ fi dọ́dọ̀ fẹ̀rẹ̀ àrùn torí gbé èèyàn tó burú òun náà ni fẹ̀rẹ̀ àrùn so ẹ máa rántí mi tẹ́bi tọ́lọ̀ so iṣẹ́ tọ́lọ̀ ọba sọ gbogbo tọ́lọ̀ ọba sọ fún Musa nìyí nígbà tí ọlọ́run ọba pe Musa gbogbo ọ̀rọ̀ ìpátá yẹn ọlọ́run ọba sọ fún Musa Musa náà béèrè béèrè rẹ̀ wájú ọlọ́run nígbà tó wà níbi ààyè tá a sọ níbi túrì níbi ààyè túrì ọ̀nà tá à pè ní ààyè tá a tún pè ní túwà ìsàlẹ̀ òkè tá à pè ní túwà gbogbo eléyìí náà ni ó ṣẹlẹ̀ pẹ̀lú Musa sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá sa Musa lẹ́sà gẹ́gẹ́ bí a ti sọ ó sọ di ànábì ọlọ́run àdìsí kan bẹ ìtẹ́pẹ́ àbí òrera òun náà ni ó gbà wá àdìsí náà wà nù Bukhari ó dẹ̀ wà nù Muslim èyí tó jẹ́ pé nígbà tí Musa ó pàdé baba ńlá wa Ádámà so Musa àti Ádámà wọ́n pàdé lẹ́yìn ikú Musa Musa wọn sọ wípé ìwọ baba wa Ádámà anta lẹ́dí àṣìkáyítà náàsà wà àkàràjìtà òun mi náà lìjánà ìwọ ló jẹ́ ká máa dààmú láyé inú àlìjánà àkànkànkàn là ń jẹ a sì ń gbádùn so gbogbo ní àlìjánà lọ bàbí gbogbo wa sí àwọn náà bá máa bíra wa sínú àlìjánà àbákan máa gbádùn ni ìwọ ló jẹ́ a máa dààmú tá a wá dààmú láyé yìí o ìwọ ló lé wa jáde kúrò nínú àlìjánà o ẹ̀rí ádámà ó wá ń bèèrè ọ musa yìí pé ẹ́ ṣé wọ́n kọ́ ni ẹni tó ṣe pé ìsọ̀fún akọ́lá wọ́n lọ́n sálẹ̀ sáàbí sáà láti wọ́n lọ́n gbèsè lé lọ́wọ́ ní nafsi i tá a túmọ̀ lẹ́ẹ̀kan yẹn ọlọ́run ọba yàn ọ́ fún ara rẹ̀ pẹ̀lú bọ́lá ọba ti fẹ́ ọ yàn ọ́ ó tún ayé pé wà á ń zọlọ àlẹ́yìká tàwọ̀rọ̀ ọlọ́run tó wá sọ tàwọ̀rẹ́ta ọlọ́run tó wá sọ kalẹ̀ fún ọ Musa ní bẹ́ẹ̀ ni èmi náà lọ́lọ́run ọba ṣe bẹ́ẹ̀ fún so látara bẹ́ẹ̀ Ádámù wa ní orí ìwọ Musa ó ní. <clears throat> ó ní ìwọ Musa ìtò òwò yìí o ọlọ́run ọba ti kọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kọ́bílà ànyà lukọ̀ ni kọ́lọ́run kan ó tó dá ìmí gangan ọlọ́run ọba ti kọ́lẹ̀ pé máa ṣẹ̀ so kò sọgbọ́n ni mo fẹ́ dá sí i látara bẹ́ẹ̀ wọ́n ní àwọn afáà ní fàhájà Adam Musa àádámà fún Musa ní àwíjàre so àwọn afáà máa ń ṣàlàyé àdìsí fún wa wípé ẹni bá ṣẹ̀ dandan ni kó túbá ṣùgbọ́n bá tó wá túbá tán táwọn èèyàn bá wá ń ba wí lẹ́yìn ìgbà náà òun èèyàn máa ń sọrú ọ̀rọ̀ rí pé ẹ̀ṣẹ̀ yìí ọlọ́run kù ti kára pé bí ó ti ṣẹlẹ̀ náà nìyẹn sòsùmọ̀ kéèyàn má tùbá kọ́ wa máa fi sẹ̀rí pé ọlọ́run ti kára pé bí ó ti ṣẹ̀ṣẹ̀ òun náà ni òun ṣẹ̀ṣẹ̀ yẹn láti kí ní àwọn afáàní nǹkan tí kò dáa ni àárí pé ádámù ti túbá ọlọ́run sì ti gba túbá rẹ̀ lẹ́yìn bàdá bá ti túbá lọ sọ́dọ̀ ọlọ́run so tẹ́nìkan bá tún wá fẹ́ máa bú wa lórí ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ torí bó a ti túbá àníkà sọ fún yín pé ẹ̀bọ́lọ́run ti kára pé ẹ̀ṣẹ̀ yìí èèyàn padà ṣẹ̀ náà ni so látara bẹ́ẹ̀ àìbú yẹn gbàdọ̀ bá ti túbá níbi ẹ̀ṣẹ̀ ọlọ́run gan ìbú yẹn máa ń gbàdọ̀ bá ti túbá níbi tó sì ti gbà túbá rẹ̀ kọ́lọ́n kó gbà túbá ẹnì kọ̀ọ̀kan wa. so látara bẹ́ẹ̀ àwọn afá wa ṣàlàyé fún wa nínú àyà tó tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun náà ni ọlọ́run ọba ti mú kúrò tó jẹ́ ipe tọ́lọ́run bá bá ń sọ̀tàn fún wa àìmọye ọ̀rọ̀ òun náà ló ti máa kúrò níbẹ̀ ìtọ́jẹ́ ipe ọlọ́run ọba sọ àrùn tó jẹ́ ọmọ àyà Musa ọlọ́run ọba ti sọ di ànábì ọlọ́run ọlọ́run ti rán málákù sí màláìkà sí pé kó lọ ṣàlàyé fún pé ìwọ náà o o ti dànà bí ọlọ́run ọlọ́run ti ṣàlàyé pé ọmọ ìyá rẹ Musa ti ṣàdúà ọlọ́run sì ti gbàdúà rẹ ọlọ́run ti sọ di ìránṣẹ́ ó dẹ̀ sọ dànà bí ọlọ́run so ọlọ́run wa ti ní kí málákù yẹn sọ fún wípé kó máa wá jẹ́ ní tó ṣe yí pé yọ lọ pàdé Musa níbi báyìí wọ́n wá lọ wá pàdé Musa lẹ́yìn ìgbà tí Musa kú níbi ààyè tọ́lọ́run ti bá sọ̀rọ̀ tán àwọn méjèèjì wá pàdé ara wọn so gbogbo ọ̀rọ̀ ìpàdé ọlọ́run bá ti fi pamọ́ láti jẹ́ pé ìgbà tí wọ́n wá pàdé ara wọn so ọlọ́run bá wá ń ṣàlàyé fún àwọn méjèèjì pọ̀ pẹ̀lú bọ́lọ́run kọ́kọ́ ṣàlàyé fún Musa ọlọ́wọ́n ń sálẹ̀ fáwọn méjèèjì pọ̀ yí pé ìdí àbá. ọlọ́ni ìdí àbá ìlà fìdáhùn ìnà òtọ̀wọ́. ọlọ́ni ẹ̀yin méjèèjì ẹ máa lọ sí ọ̀dọ̀ fìdáhùn ibi tí mo rán yín sí nìyẹn ẹ máa lọ ọ̀dọ̀ fìdáhùn tààrà nítorí gbé yìí ó ti kọjá ààlà sẹ́mi ọlọ́run àṣàlàyé fún wa pé fìràánù kọjá ààlà ọlọ́run ló yẹ kí fìràánù ó máa sìn kò sin ọlọ́run fìràánù kọjá ààlà àwọn bànú Israel fìràánù ń fìyà jẹ wọ́n lára àwọn ẹni ẹ̀sà lórílẹ̀ ayé dẹ̀ làwọn bànú Israel náà wà so nítorí pé baba ńlá wọn náà ni wọn fi jẹ́ ní àpọ́nlé ẹ bá ti jẹ́ ní kẹfìrí inú wọn òní máa jẹ́ ní ìbínú wájú ọlọ́run so látara bẹ́ẹ̀ ó tún fìyà jẹ àwọn tọ́lọ́wọ́n bá tún sa àwọn lẹ́sẹ̀ àtọ́jú àwọn ànábí ọlọ́run tó pọ̀ nínú wọn lẹ́yìn wá ìgbà náà òun gángan fún ara rẹ̀ ó tún wá ní káwọn èèyàn máa jọ́sìn fún òun fìràhùn iná òótọ́gọ̀ ọlọ́run ní kí wọ́n lọ pè é fìràhùn ti jẹ́ ẹni tó ṣe yí pé ọkọjá àlà náà. فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى ọlọ́ni fàkúlá làwù kọ́ọ̀lá lẹ́yìnà ọlọ́ni ẹ̀yin méjèèjì tẹ́ ẹ bá wá dọ́dọ̀ rẹ̀ ọlọ́ni ẹ̀yin méjèèjì. fàkúlá làwù kọ́ọ̀lá lẹ́yìnà ọlọ́ni ẹ̀yin méjèèjì gbólóhùn tí mo fẹ́ kó jáde lẹ́nu yín sọ́dọ̀ Firaun òun náà ni wípé gbólóhùn tó lẹ̀ ó mo fẹ́ kẹ́ ẹ sọ fún un wọ́n ní ká wo títóbi ọlọ́run ọba lórí àyà yìí ẹni tó pera rẹ̀ lọ́lọ́run ẹjọ́ tọ́lọ́run dẹ̀ lágbára àti lè tọ́lọ́run dẹ̀ ní agbára pẹ̀lú àwọn ìrànṣẹ́ tó ránṣẹ́ kí agbára fìdáhùn tún mọ́ kà wọ́n kọ́dà kọ́ lọ́wọ́ ní káwọn méjèèjì kí wọ́n pa fìdáhùn ọlọ́run tó bẹ́ẹ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọlọ́run wa ní ẹ̀yin méjèèjì tẹ́ ẹ bá dọ́dọ̀ fìdáhùn ọ̀rọ̀ tó bá lẹ̀ oníkẹ́ sọ fún fìdáhùn gbólóhùn tó tóbi ni wọ́n pe ìkànnú àwọn tí wọ́n jẹ́ ni ọlọ́run tó ṣáájú lọ ọwọ́ ka aya yìí a níwájú kan àwọn ẹni tó jẹ́ ni ọlọ́run tó ti ṣáájú lọ tá n pè ní yahaya ibn Mu'ad ó ní nígbà tó kà tán pé fàkúlà aláwò láyìnà àáfàá wa tí ń pè ní ìfàbákà lọ́ba bu ẹkún a ọ̀rọ̀ tó sọ ní kọ́ọ̀là a a ìwọ ọlọ́run ọba mi hádà rífùkúkà. bìmọ̀ yakulu ana ilahun ìwọ ọlọ́run áà ah, ah, ah, ìpẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ ó mọ̀ tóbi pọ̀ áà ó sì tún ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fẹ́ tó sọ wípé òun jọ́lọ́run ìwọ ọlọ́run sì tún ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún un ẹni tó pera rẹ̀ pé èmi ó pera rẹ̀ pé ọlọ́run ọwọ́ ni wàkẹ́yì fàrífù kùkà bímọ yakulu antal ilahun áà báwo wá níwọ ọlọ́run bó ti wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fẹ́ẹ́ tó wá gbà pé wọ́n gẹ́gẹ́ lọ́lọ́run ẹni tí yóò gbà pé wọ́n lọ́lọ́run wọ́n lọ́ sì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ olówó tó bá sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ah, ah. ẹ tí wọ́n ń pè ọlọ́run kọ́ bó ti wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún un so ọlọ́run ọba ọba tó tóbi ni lóbi jẹ́ pé àá ṣe wáàsí fún yàn ni àìháná fún yàn àìhájẹ kèfèrí fún yàn àá ṣe wáàsí fún yàn ni so a kẹfìrì ọmọ a ìjẹná fún yàn ọmọ àfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá sọ̀rọ̀ ní kólébà gbọtọ lọhùn so látara bẹ́ẹ̀ àwọn àfáàn ṣàlàyé fún wa wípé Ọlọ́run ọba ọba tó jẹ́ wípé ọmọ wípé kéèyàn ó lo pẹ̀lẹ́pẹ̀lẹ́ so a máa jẹ́ kọ́rọ̀ bọ́ sínú ẹ̀mí ẹ̀ tí a bá ń bá sọ̀rọ̀ dáadáa pẹ̀lẹ́pẹ̀lẹ́ sùúrù ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ṣe tó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ òun ló mú èso dáadáa jáde lórí jẹ́ pé suliu lè dè bíyà suliu lè bíyà yìí òun làná bí ti fẹ́ wá sí maka láti wá sí umura àwọn kèfèrí ní òní wọn maka láéláé àwọn mùsùlùmí ní àà ah, ṣe bí ọlọ́ọ̀ ìbọ́lọ̀ ni ṣe bí àà ṣe bọ́lọ̀ ni àwọn ìbọ́lọ̀ lóhùn ìbọ́lọ̀ ló ń dúró tì wá ẹja ẹja dàrú ẹ̀sìn rọ́ọ̀fù káwọn maka ń dandan ànábì ní ara <laughs> gbogbo tí wọn bá béèrè lónìí gbogbo ẹ̀ láà fún wọn wọ́n wá mú ẹ wọ́n wá mú wọ́n wá móríṣiríṣi nǹkan wá wọ́n móríṣiríṣi nǹkan wá tẹ́gbẹ́ yóò máa rùn yẹn nú òun ni wọ́n mú wá wọ́n sọ wọ́n nàbí yìí tẹ́nìkan bá wá gba ìsìláàmù lọ́dọ̀ rẹ̀ ò gbọ́dọ̀ gbà wọlé o ṣùgbọ́n tẹ́nìkan bá sọ pé òun ò sí ọ̀dọ̀ rẹ̀ mọ́tọ́ bá wọ́n tiwa àwọn gbà wọlé ànábì ni so gbogbo ohun gba àpàtà yẹn àwọn sọ abájọ náà gbogbo wọn lójú wọn ah, ti rọ̀ tó àwọn tó jẹ́ àwọn ẹni ńláńlá àwọn ìgbà náà ni kọ́dùbùnú Walid tó jẹ́ Saifullah tó jẹ́ idà ọlọ́run ìgbà náà ló gba Islam àwọn èèyàn ńláńlá wọn ń gba Islam lẹ́yìn ìgbà náà gbogbo àwọn tẹ́jọ tí wọ́n sọ tí wọ́n ṣe wo kíní ẹ̀rọ òkúpọ̀ lànà bíi ti ń rò tó báyìí lọ́bi jẹ́ pé tá a bá ṣe nǹkan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ a máa jẹ́ kí nǹkan àbíkó jẹ́ kí ni o kó ká ìdá abáǹkan náà so sẹ́nu dáwà dáwà gẹ́gẹ́ lọ́wọ́ nídìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ jù so ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí gbogbo dáwà wa tá a bá ń ṣe pátá yẹn yẹn ká má máa fi líle kókókókókókó ká má máa fi síbẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ń bá wa sọ̀rọ̀ ni pé ká mọ̀ wípé ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa pé òun ọlọ́wọ́ ọba ó sọ fáwọn méjèèjì pé ẹ̀yin méjèèjì tẹ́ bá dọ́dọ̀ fẹ̀rẹ̀ àrùn. kò lálàó kọ́ làǹlà yìí náà gbólóhùn dáadáa gbólóhùn tọrọ ni ẹ sọ fún àfáàwa náà àwọn àfáàtà máa ń ná ẹ ní tafsir kabir wọn sọ fún wa wípé torí pé Fáráò gangan sí Hárúnà àti Mùsá bàbá ló jẹ́ sáwọn méjèèjì torí pé ohun tí ẹ̀ sì sì kó tó bí wọn àwọn náà mọ̀ pé ṣéjú kíni o ṣéjú Fáráò náà fi bí àwọn méjèèjì so onípàṣẹ ń gbà náà pé kí wọ́n máa pààyàn ń gbà náà so ẹ bá dàgbàlagbà jù ní lọ ká tó wá déwájú ẹ̀ ká tó wá máa sọ fún pé Eh, ọlọ́ni ọ̀gbọ́dọ̀ mọ́ gbà ní eh, ọlọ́ni ẹ sọ gbólóǹtọ́ lẹ̀ fún ni sòfìlànù bíi bàbá lọ́jẹ́ fún wa ẹ bá mi jẹ́ bàbá fún yàn yẹn tó gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti ṣe dáwà fún púpọ̀ lẹ́yìn wá gbà náà wọ́n tún wá ṣàlàyé pé ní ìṣesí ẹni tó bá ti jẹ́ kó bá wà ní pòtọ́ ga bí fìlànù ti wà ní pòtọ́ ga gọ́vnà ni ni pírẹsidẹ́ǹtì ni olórí ibìkan ní ìṣesí ẹ̀ ní pé ọlọ́run ti fún ní nǹkan tí ó yẹ pé yọ́ọ́ máa gùn ún wọ́n tún wá déwájú ẹ̀ o tún fẹ́ ba tiẹ̀ jẹ́ o tún wá lagidi ó ọ̀bẹ kọ́ gbà nù rárá so látara bẹ́ẹ̀ o gbọ́dọ̀ wá ní tí ó fi gbà ní tí ó fi gbà òun náà ni pé kí ni o kó o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún un kó má bàa lọ ṣe gidi máa ń ká ẹ̀ kó má bàa jẹ́ tí ó jí àwọn àjọ ọlọ́run so lọ́lọ́ bá fi ń ṣàlàyé fún wa yìí pé fakúlà aláwo kọ́ọ̀lá ńlá jìnnà ọlọ́ni ẹ̀yin méjèèjì tẹ́ ẹ bá déwájú rẹ̀ fàkúlà aláwù kọ́ọ̀lá láyìnà ẹ̀yin méjèèjì ẹ sọ fún gbólóhùn tó jẹ́ pé ọlẹ̀ dáadáa òun náà ni kẹ́ ẹ sọ fún náà. làlàhù yàtàdàkàrù àwòyàṣà. ọlọ́wọ́ bá wá ní làlàhù yàtàdàkàrù àwòyàṣà so àwọn afáwọn ní tafsir tí a bá ń sọ̀rọ̀ nípa làlàhù lọ́dọ̀ àwọn tí ó ní èdè lárúbáwá wọn a máa sọ yí pé ẹ̀ làálà a máa túmọ̀ sí àrọ̀jáù ẹni tí ń sọ̀rọ̀ ó ràn kan wípé kí nǹkan kan ó ṣẹlẹ̀ so ìtí wọn ràn kan pé kó ṣẹlẹ̀ yẹn ó wá jẹ́ nǹkan dáadáa so wọn a máa sọ yí pé làálà tó bá jẹ́ pé nǹkan tí ń bẹ lẹ́yìn rẹ̀ nǹkan dáadáa bá ní so yọ́ọ́ máa jẹ́ wípé ọ̀ràn kan pé kíkíní yẹn ó ṣẹlẹ̀ bí káwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní ìsìn báyìí pé làálà ò náà jìhùn èmi tí mo sọ̀rọ̀ yìí o mò ń rán kan wípé ẹni tí mò ń sọ ń pa rẹ̀ o kọ́ jẹ́ ẹni tí ó yege wọn dábìí nǹkan tó bá jẹ́ ike ó jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó ni tí bá mú yóò wá máa jẹ́ pé al òní ọ̀ máa jẹ́ pé eh, mò ń bẹ̀rù ìpè kí nǹkan yóò má màá ní so ẹ̀rù ń bà mí ẹni yìí ó jẹ́ ẹni tó fìdí rẹ̀ mi bí làálà gangan lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn alárúbáwá gẹ́gẹ́ bó ti wà nìyẹn ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba àti lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run làálà tó bá rí tọ́jú ọlọ́run bá lò àbí tó bá rí tọ́lọ́run ọba bá lò ọ̀ gbọ́dọ̀ tún ní kankan nu méjèèjì ọ̀ gbọ́dọ̀ tún sí àròjà ọ̀ gbọ́dọ̀ tún sí àlìṣfà àtàkìkù ni àbí àlùwájib sọ àlùjúb so ìtọ́ ọgbọ́dọ̀ tún sí ni pé ó ti jẹ́ dandan ọlọ́run ọba fi díẹ̀ múlẹ̀ ní tí ò sí èméjì ńbẹ òun lọ gbọ́dọ̀ jẹ́ so kò gbọ́dọ̀ jẹ́ nǹkan kan míì lẹ́yìn ọba lọ́wọ́ ẹgbẹ́ la alákùn tó filẹ̀ hù ọlọ́run ní tẹ́ ẹ bá ṣe kínní yẹn ni ọlọ́run bá mọ̀ pé dandan ẹ jèrè ni so kìí ṣe pé ẹ làálàkùn tàtàkùn ẹ mo ti mọ̀ àmọ̀dájú pé tẹ́ bá ṣe tí mo ní ẹ ṣe yìí o kí ni o ẹ dẹ̀ tí ó bẹ̀rù ọlọ́run pẹ̀lú ẹ̀ ni so tọ́lá bàbá ti lo la Allah màá tọ́lá bàbá ní pé la ali la ahujú ami hada ẹ ìṣọlá wa pé pé sọ pé mò ń bẹ̀rù kọ mo ti màmá dájú pé mi ò ní padà ṣe ájì lẹ́yìn ọdún yìí kò sí padà sí sọ látara bẹ́ẹ̀ lẹ́bàá lọ́wọ́ la Allah pata yanyan tí bá ń wá tán tó ìṣọlá bàbá lò àbí tọ́lọ́wọ́n ọba bá lò gẹ́gẹ́ bá àwọn afáà ti sọ àtàkìkù tàbí àlùjù pé kínní yẹn ti jẹ́ dandan so lọ́wọ́ fa àwọn oríṣiríṣi nǹkan nínú àyà yìí tó fi jẹ́ pé àwọn tó ń jẹ́ àwọn àfa wọ́n wá wo àyà yìí pé bó láti wá túmọ̀ àyà yìí pé làálàú. làálàú yàtàdákàrú àwọn yàkṣà àwọn àfa wa wò wípé ọ̀nà wo la fẹ́ gbà tó bá jẹ́ wípé a wàá fi túmọ̀ àyà yìí àwọn kan sọ wípé alákọ̀ọ́kọ́ ni pé káti ọkọ́ gbé kúrò ní táàkì kùnà káwọn sọ pé ọlọ́run bá ti màmá dájú wípé yàtàdá kárù fèrè àwọn yóò di ẹni tó ṣe wípé yóò gba ìrántí aoyaksha àbí yóò bẹ̀rù ọlọ́run à ń bọ̀ wá sórí takik orí takik náà là á padà fi sí bó lẹ pé àwọn atọ́jú àwọn àfa ọ̀pọ̀lọpọ̀ wọn ibi tí wọ́n kọ́kọ́ ń lọ wọn kọ́kọ́ lọ síbi takik so látara bẹ́ẹ̀ àwọn kan gbà wípé làálàá bẹ̀yẹn Eh, ọdọ eh, Musa àti arun òun ní ń padà sí kò lè padà sọ́dọ̀ Ọlọ́run ipe torí ipe ọlọrun ọba ń ṣàlàyé pé ẹ̀yin méjèèjì ẹ̀yin ẹ̀ tíráì ìmọ̀ ọ̀dọ́lọ́run ti wà pé láyà tazakka wàlà yuslim wàlà yaksha fìràánù ò lè ṣe kí ni o kò lè rántí Ọlọ́run ó ti wà nínú Ọlọ́run <laughs> kò lè gba Islam kò lè bẹ̀rù Ọlọ́run ó ti wà ń bẹ́ẹ̀ ọ wá ní ìdìhábà ẹ̀yin méjì ẹ máa lọ aláàrọ̀já ìmínkùmá <laughs> so ǹjẹ́ ìran kan lórí ǹjẹ́ ìran kan nínú ìran kan ẹ̀yin méjèèjì wípé ó ń wù yín tó ń wù ẹ̀yin méjèèjì ni pé kó rántí ọlọ́run ọba àríyàṣà àbíkọ́ bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n wakọ̀dọ́ ọlọ́ ìwàrọ̀ amúrikùnmá so ṣùgbọ́n gádà ọlọ́run ọba <laughs> ó ti wà ní. ẹ̀yìn àlámọ̀rí yín so àìpé kéèyàn ọmọ gbìyànjú so èèyàn gbọ́dọ̀ máa wú ẹnìkan pé eléyìí ti ya tọ́ọ̀gì tán yányá kò yẹ ká ṣe wáàsí fún un àmọ́ ṣe wáàsí fún náà ni ìjọba bá fi kọ́ Musa nìyẹn àti Harun so ká ṣe wáàsí fún yẹn kọ́dà kárí pé ti ya tọ́ọ̀gì tán yányá tá a bá ráyè wáàsí ká ṣe fún nígbà tí ó ti kú so àwọn àní sọ pé kádàrà àwọn àṣàrí rí láì lórí kádàrà èyí ṣe bẹ́ẹ̀ ànábì ní ara ẹ mọ àwọn sọ gbogbo wa pátá yẹn tá a bá jókòó lé níta a bá kúkú fẹ́ wa máa bá wa so kábẹ̀ kan má ṣe nǹkan kan mọ́ àwọn ni ìmọ̀lù fasayarọ̀ lọ òkèlè amalakun ẹ máa ṣiṣẹ́ yín ọlọ́run ọba òwò gbogbo sẹ́yìn pátá yẹn bẹ́ẹ̀ sì jókòó lé nítorí ọba lówó mú yóò wà mú ṣùgbọ́n pé jókòó lé yẹn ó gbìyànjú kọ́ a sì gbọ́dọ̀ máa tiraka lórí gbogbo ẹ̀ pátáyáyá sọlá bàbá fi sọ fún Harun àti kọ Harun àti Musa àwọn méjèèjì alayhi salatu wassalam yí pé kí àwọn méjèèjì kí wọ́n jẹ́ ẹni tó ṣe yí àwọn náà ọ̀ràn kan gbogbo jẹ́ máa fẹ́ máa ṣe kí wọ́n máa ọ̀ràn kan wípé ó ṣe ẹ̀ṣẹ̀ kí so ó ṣe é ṣe kẹ́ni yíyọ gbàtọ́ lọ́hùn so ìtumọ̀ alákọ̀ọ́kọ́ tí àwọn àáfàá tí wọ́n sọ nìyẹn so ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tí àwọn àfáà tí wọ́n tún sọ fún wa òun náà ni ìyẹn àní fẹ́ gbà wọlé lọ títí pẹ̀lú àwọn àfáà ò lè má ṣàlàyé lásìkò dórógbó nínú sísí wọn wọn ní la aláhu wọn ní dọ̀míru hu yẹn kò wá ní lọ sọ́dọ̀ fìrìhánù mọ́ yóò wá dá gẹ́gẹ́ bíi dọ̀míru shan tó yẹ pé ọ wà ń bẹ̀ bóyá èmi ọlọ́run ọba n tí mo màmá dájú ni wípé kinní yìí máa ṣẹlẹ̀ kí ló wá máa ṣẹlẹ̀ yàtàdá kárù mútàdá kírun wàyáṣá kọ́ọ̀ṣìn so ẹnìkan yóò jẹ́ ní tó ṣe wípé kinní o yóò padà di ẹni tó ṣe pé yóò mọ̀ rántí ọlọ́run bá ń gbàdé ìbá ń ṣe wáàsí fún Firaun ẹnì kan ó sì bẹ̀rù ọlọ́run yóò bẹ̀rù ọlọ́run nígbàdé ìbá ń ṣe wáàsí tẹ́ bá ń ṣe wáàsí fún Firaun ẹnì <laughs> ó bẹ̀rù ọlọ́run ẹnì ó sì rántí ọlọ́run ló fi jẹ́ pé nígbà tí Musa nígbà tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ tí tí tí ẹnìkan wà ní àwọn àràn tó yẹ pé wọ́n gba Islam nígbà tí Musa ń ṣe wáàsí fún Firaun so ló jẹ́ pé Ọlọ́run sọnu súrà kan pé wàkọ́ làárọ̀ jùlọ so ọkùnrin kan wà so òun sọ fún wa yìí pé lima tẹ́kítùlù rọ́jùlan torí kí lẹ fẹ́ fi pa ọkùnrin kan à ń yà kú làárọ̀ bíyàwó tí ń sọ wípé ọlọ́run ọba mi ni Allah so ìkànnú àwọn tí wọ́n já àwọn èèyàn nínú nínú àwọn tí wọ́n wà pẹ̀lú wọ́n yọ ọkùnrin yẹn yẹ́kítùmù ìmáànàkù ọ̀hún àbẹ̀ pé ó ń fi ìmáànì rẹ̀ pamọ́ sọdọ̀ gbé ọ̀n bẹ̀rù fìlà àwọn ó sì wá dẹ́n tó ṣe pé wàá gbà fún ọlọ́run ọba àwọn afáà tó lọ síbẹ̀ yẹn torí pé nínú kùránì nígbà míì wà dọ̀rẹ́ pé ẹni tó jẹ́ fáìlì kùránì lè fi pamọ́ ó ní ìdá bálagà ti tàrọ́ọ̀kì kí ló bálagà ti tàrọ́ọ̀kì ó náà ní arúgbù ẹ̀mí òun náà nígbà tó bá dé ibi kíni o tó bá dé bi àtàrọ́kì ibi ọrùn so látara bẹ́ẹ̀ àwọn àfáà wọn tún mú lọ báwọn ṣùgbọ́n èyí tí ó ṣe pàtàkì fún wa náà ni pé ọlọ́run náà là á ṣàfitì ẹ̀ sí ọlọ́run bá ní la aláwù. làlàhù yatadhakkaru aw yakhsha. ọlọ́run ní èmi ọlọ́run ọba mọ̀ wípé Fir'aun yatadhakkaru ó máa gbà wá sí ni kò sí èméjì mẹ́ àwọn yaksha àti pé wàá yẹ wàá wò ló máa túmọ̀ sí mo sì mọ̀ pé ó máa ṣe kí ni ó máa bẹ̀rù ọlọ́run ni fìràwọ̀nù wàá nìyí ọwọ́ àgbà wá sí ó sì bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n iná látàǹfà wòwú àdìkírọ̀ wàlkàṣíà nígbà tí ò ṣe láǹfààní mọ́ ló gbà <laughs> ọlọ́run ọmọkùnrin yóò gbà ni ó sì gbà ṣùgbọ́n nígbà tí ó ṣe kí ni o nígbà tí o ṣe láǹfààní mọ́ lọ́wọ́ sọ fún wa ní sọ́tù Yunus nígbà tí ó ṣe láǹfààní mọ́ níbi aya ninety sí ninety one bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa pé ìgbà tí Fíráùnù gba wáàsí sí kò ṣe láǹfààní mọ́ ọlọ́run ní wajawazna bibani isra'il. wajawazna bibani isra'il albaro fatba ohun fèrè àwọn. ọlọ́run wajawazna bíbá ni Isra'il alba ọlọ́ni ajé káwọn bá ní Isra'il kọjá lórí odò fa atba'ahum Fir'aun. ọlọ́ni Fir'aun wá tẹ̀lé wọn àtàwọn ọmọ ogun rẹ̀. wọ́n kórìíra àwọn tí ń lọ wọ́n tún jọ̀tà fún wọn torí ẹ̀mí fẹ́ lọ mú wọn balẹ̀. ta idha adrakahul gharqu qala amantu annahu. ó ní ọlọ́run wá sàlàyé fún wa yìí pé nígbà tí parẹ́ tó mi dé ìtẹ̀rí dé bá fẹ́ra àwọn ọwọ́ ni kọ́lá àmọ́ǹtù. annahu ilaha illa alladhi amanat bihi banu isra'il. olóòn nígbàgbọ́ sí ẹni tó ṣe wípé kọ̀lẹ́tọ̀ kájọ́sìn fún kọ̀lẹ́tọ̀ kájọ́sìn fún àyàfẹ́ ni tó ṣe wípé àwọn ọmọ banu isra'il tí wọ́n nígbàgbọ́ sí onìkan lórí ẹ̀rọ kájọ́sìn fún ọ ni wà á nàmínà mùsùlùmí. ó mi náà ti wà náà àwọn tó sọ̀rọ̀ ń dà fọlọ́run ó gbàgbọ́ ọlọ́run ti mọ̀ pé yọ padà sọ bẹ́ẹ̀ lọ́run ní ìlà allah ó yàtọ̀ dákàrọ̀ aw yakhsha ṣùgbọ́n ọpẹ́ kó tó sọ bẹ́ẹ̀ ìgbà tó ti bọ́ tán ni ó tó sọ sọ ọlọ́run wa ní alẹ́ ana wa kọ́dí asait ọlọ́run ní àní ìgbàlẹ́yìn lọ́wọ́ rẹ ọlọ́run ní o ti yapọ̀ ọlọ́run ọba so wa kún terminal mufsidi o ti wà nú àwọn tó jẹ́ pé òbílẹ̀ jẹ́ so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ò gbà lọ́wọ́ rẹ ni so ló fi jẹ́ pé làálàá àtọ̀dọ̀ ọlọ́run ntí máa mú wa náà ní àtàkì kò sí èméjì mẹ naam ọlọ́run bá ń ṣàlàyé fún wa naam. Qala rabbana innana nakhafu an yafruta alayna. ọlọ́run ní àwọn méjèèjì gbólóhùn tí wọ́n sọ ọlọ́run bá wá ń ṣàlàyé gbólóhùn tí wọ́n sọ ọlọ́run bá ń ṣàlàyé ẹ̀ fún wa ọlọ́run ní qala. ọlọ́run ní àwọn méjèèjì sọ báyìí wípé. pe na ìwọ ọlọ́run ọba wa na kọ́ọ̀fù àyìnyá fòrùtọ̀ àlẹ́ so fìlàáhùn ní alágbára ni ẹni tó sì lè fìyà jẹ èèyàn ni. wọ́n á ní ìwọ ọlọ́run gẹ́gẹ́ bó ti jẹ́ pé ọmọ èèyàn náà làwọn náà wá ń pé so anjafutọ aleyna al-iqaba à ń wò wípé tá a bá débẹ̀ ọmọ àmọ̀lẹ́ má jà á sọ̀rọ̀ kankan tó jẹ́ pé ntí ọ̀kọ̀ọ̀kan fi gba wájú wá sọ́dọ̀ wa òun náà nìyà tí wọ́n wọ́n wò pé àwọn wò bẹ́ẹ̀ dáwọn ni so wọ́n ní wọ́n lọ́run à ń bẹ̀rù pé tá a bá déwájú fìlà tí ó sì jà sọ̀rọ̀ báyìí kọ́mọ̀ yẹ pé nọmba wá nǹkan tí ọkọ ṣe ni wípé àwọn eléyìí ò tiẹ̀ lè sọ̀rọ̀ wájú mi ẹ̀kọ́ kó wọn lẹ́nu ẹ lọ́ọ́ fìyà jẹ wọn so àwọn tí wọ́n jálágbára ayé wọn a máa ṣe bẹ́ẹ̀ ẹni tó déwájú owó tiẹ̀ níjọ́ sàn kankan tó tó wá jẹ́ pé Musa nìyí ọdún ti pa ẹnìkan tẹ́lẹ̀ tó ti sá lọ so tí èsì pé tí ò tiẹ̀ mọ̀ rí rárá so ládàra bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ bẹ̀rù ni wípé <clears throat> kọ́mọ̀ jẹ́ pé yóò tètè gba wájú láti fìyà jẹ wá iṣẹ́ tó ní àlọ́ jẹ́ yìí ó mọ̀ ilé mọ̀jẹ̀ aṣegin ni ó mà lè má jẹ àríjẹ nam. so àbí àwọn àyìn yàtọ̀ rọ àbí kọjá wípé àyìn yàtọ̀ rọ kọjá wípé iṣẹ́ tá a wá gbé fún yìí tá a bá wá jíṣẹ́ yẹn tán yẹtẹgọ kò ní gbaṣẹ́ yẹn lọ́wọ́ wa yóò ṣe gidimanka ṣiṣẹ́ yẹn tí wọ́n lè ṣe gidimanka yìí ó tún ti jẹ́ nǹkan ló ṣe yí pé ó tún ti bọ́ sínú ìbínú Ọlọ́run yẹn lọ́sọ̀ pé innal insana la ọmọ èèyàn a máa kọsẹ́ ọlọ́run lẹ̀ tí ó lòun ọgbà arọ ahu stagna nígbà bá ríra rẹ̀ lẹ́dọ́ jẹ́ òun òun nìkan ìgbésí ayé òun rọrùn òun ò ní bùkátà sẹ́ni kankan sọbẹ́ náà dẹ̀ni fìlà ọ̀nà náà ti rí nìyẹn tá a bá tún wá ó ṣeé ṣe kọjá yí pé yóò tún jẹ́ ẹni tó ṣe pé kí ni o yóò kọjá àlà ọlọ́run aṣọ fún àwọn méjèèjì kọ́ mọ́ gba yẹtígá yẹn ni pé kọ́ kọjá àlà yẹn ni pé kọ́ mọ́ gba iṣẹ́ kó rọ̀ fádọ̀ ṣẹ́dá gbé tọ́lọ́run bá ní ká jíṣẹ́ fún kọ́ mọ́ gbà lọ́wọ́ wa náà. Qala la takhafa innani ma'akuma asma'u wa ara. Ọlọ́run wa ní ẹ̀yin méjèèjì la takhafa ẹ má bẹ̀rù so ẹ má bẹ asàlàyé fún wa ìbẹ̀rù ìbẹ̀rù tí Musa ń bẹ̀rù yìí ó padà kú òfun ìbẹ̀rù ẹlẹ́ẹ̀kejì Musa nìyẹn ó ń bẹ̀rù Firaun ó ti kọ́kọ́ bẹ̀rù nígbà tó rí ètò e nígbà nígbà tí ó fi ọ̀pá alẹ̀ tí ọ̀pá dejò ọkọ̀ họ ni ìbẹ̀rù ẹ̀ ní ìsìn ó ó express ìbẹ̀rù ẹ̀ ni kò ní ìwọ ọlọ́run ilé lọ́wọ́ ẹ̀rù ń bà mí ìdọ́sọ ni pé ó kàn máa ṣàlàyé ìbẹ̀rù ẹ̀ lásán ni bàdọ́gbàdà ya kò tiẹ̀ ṣàlàyé ìbẹ̀rù wọn ọlọ́run ló fóun náà lọ́kàn balẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa. ọlọ́run ẹ̀yin méjèèjì ẹ má bẹ̀rù ni má akúmà. ọlọ́run ni mo wà pẹ̀lú ẹ̀yin méjèèjì asma'u kalamakuma ọ̀rọ̀ tẹ́yìn méjì bá ń sọ pátá nye ìmí ọlọ́run ọba ń gbọ́ sọ wa màkà maka So, èmi ọlọ́run ọba sì ń rí ààyè tẹ́ so èmi ọlọ́run ọba mò ń rí ààyè tẹ́ ẹ wà òbá àti máa ń túmọ̀ iná lọ àmọ́ àná náà nìyẹn ọlọ́run ọba ń bẹ wa bá a ti túmọ̀ rẹ̀ nìyẹn o ò ní máa sọ wípé ọlọ́run ọba ń bẹ ní gbogbo ààyè pátá ọlọ́run ọba ní sẹ́mà ọlọ́run ọba wà ní gbogbo gbogbo oníkálukú wa ń ṣe bára yẹn ọlọ́wọ́ bá ń rí láti bẹ̀ ni òun ló jẹ́ pé iná lọ àmọ́ àná ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú pẹ̀lú wa so kò yẹ dákò la káyìí wa kọ́lá àwọn náà lè sọ fẹ́ nìkan kí n máa lọ ọmọ wa pẹ̀lú ẹ kò sí wàhálà so wàá wà pẹ̀lú ẹ nìyẹn ọkàn fi lọ́kàn balẹ̀ lásán ni wọ́n kò sí wàhálà kankan kọ́ máa lọ so èké dandan pé káwọn wà lókè gbogbo mọ̀ yíyà ni pé ọ wá sopọ̀ mọ́ nǹkan bí bàbá yọjú sọmọ rẹ látòrí sílì pé tọmọ ẹ fẹ́ máa ké àmọ́ wa ń bí ìmọ̀ wà pẹ̀lú sọ wá wà pẹ̀lú ẹgbẹ́ lọ́wọ́ mi ṣèbí ìwò lọ́ọ̀kan ni sọ ọkọ̀ tako la ká ìlànà sọ ọlọ́run ọba yìí ọ sọ fún wa pé òkèlè mọ̀ ń gbọ́ kí ni o ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì wà á rà kí ni o màkà níbi tẹ́ ẹ wà yẹn ìmọ̀ ọlọ́run ọba ń rí olótùmọ̀ ìnàlá ọba ń bẹ pẹ̀lú wa gbogbo àná ọba ń sòkè wá ṣe pé Musa nìkan Ọlọ́run bá wá ń gbọ́rọ̀ rẹ̀ àti Àrùnù àbí onìkan Ọlọ́run wá ń rí ààyè àwọn méjèèjì kò wá ráàyè àwa yòókù ìtumọ̀ kìtumọ̀ nílé yòó so gbogbo apáta yẹn Ọlọ́run bá ń rí apáta yẹn yẹn náà Ọlọ́run bá wá sọ fún wọn pé kanáà. àtìyáwó fakúlá iná rọ̀ṣọ̀lá rọ̀bì. ọlọ́ọ̀ni fa àtìyá fakúlá iná rọ̀ṣọ̀lá rọ̀bì. ọlọ́ni ẹ̀yin méjèèjì ẹ lọ́ọ́ bá ọlọ́run bá sọ bẹ́ẹ̀ fún Musa àti Harun ọlọ́run ni ẹ̀yin méjèèjì tẹ́ ẹ bá wá dé bẹ́ẹ̀ ẹ wá ṣàlàyé fún fàkúlá ẹ sọ fún wípé iná rọ̀ṣúlà rọ̀bìk ẹ sọ pé àwa méjèèjì tó ń wò yìí o ìránṣẹ́ ìránṣẹ́ ọlọ́run ọba ààrẹ. olàwà jẹ́ ìwé ìsọlọ́hún ẹ̀dọ́ ẹ pé òun ló ní ọ ẹ pé òun ló ń darí rẹ ìránṣẹ́ rẹ ní kí ni ọ olàwà jẹ́ ọlọ́run bá ní kí wọ́n lọ sọ gbólóhùn yẹn kí wọ́n lọ sọ fún kí wọ́n sọ gbólóhùn yẹn fún Fir'aun ìtọ́ ẹ nínú súrà míì nínú sọ́tù ṣọ̀rà sọmọlẹ́mọ́lẹ́ sọ àyà yẹn nísìnyí ọlọ́run bá jẹ́ kó yá pé káwọn méjì ó sọ yí pé inna rasulu rabbik so rasulu ọlọ́run ọba ní pé kí wọ́n lò bẹ́ẹ̀ gbólóhùn rọ̀súlù àti rọ̀súlà àwọn kan ní àwọn afáwa ní pé ká má máa rò pé Kùránì tako ara wọn ìpìlẹ̀ gbólóhùn rọ̀súlù gẹ́gẹ́ bí àwọn afá ti sọ òun náà ní pé ìpìlẹ̀ rẹ̀ gángan ìpìlẹ̀ masdar gángan ni tí nǹkan bá dé wà nípìnlẹ̀ masdari ó wá kúrò ní masdari òun ló padà wá di nǹkan tá a tó di sífà tá a fi sọ pé ẹ̀ǹtà ránṣẹ́ so dábàá wá tí wọ́n ń sọ ìpìlẹ̀ rẹ̀ tí nǹkan bá jẹ́ mọ́sídàrí wọ́n ní pé láàyò sanna wàlà yujma àní máa sọ di méjì àbí ká sọ di jámù sọlá ọba lò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti jẹ́ pé ká mọ̀ pé ìpìlẹ̀ tó ti wá nìyẹn ó ti wá di nǹkan dáhùn á lò ní sífà ọ̀rọ̀ wa lò ń bí kálí mọ̀ pé ó di kíni o ó lè di méjì tó bá di di sífà ó lè di púpọ̀ so ọlọ́run bá jẹ́ ká bẹ́ẹ̀ pé ọlọ́run ọlọ́ni ẹ̀yin méjèèjì ẹ sọ báyìí fún pé iná rọ̀ṣúlá rọ̀bìk àwọn méjèèjì tó ń wòye o ìránṣẹ́ ọlọ́run ọba rẹ òun náà ni kí ni ọ òun náà ni náà. bani ọlọ́ni Musa nìyẹn àti Harun wọ́n ní kí wọ́n lọ pe fèrè aun kó náà di mùsùlùmí kí gbogbo àwọn èèyàn fèrè aun kí wọ́n di mùsùlùmí lẹ́yìn wá gbà náà wọ́n ṣe wá sí fáwọn Banu Israila náà káwọn náà di mùsùlùmí lẹ́yìn ìgbà tó bá ṣe gbé lẹ́yìn òtàn yóò tún ṣe wá sí fún fèrè aun láti jẹ́ pé kọ́mọ́ fìyà jẹ àwọn Banu Israila mọ́ lẹ́yìn ìgbà tó bá ṣe wá sí fún tán yóò tún wá ṣàlàyé fún yí pé ọlọ́ni kóhùn kó gbogbo àwọn ọmọ Banu Israila kóhun kó wọn kúrò ní ilẹ̀ misrọ̀ kóhun ó máa kó wọn lọ sí baitul makdas sí jerusalem so gbólóhùn yìí ọlọ́run kí wọ́n sọ fún un pé fa arsili ma'ana. arsili ma'ana bani israel. fi gbogbo àwọn bani israel fi wọ́n sílẹ̀ fún wa ká máa kó wọn lọ sí baitul makdas lára sẹ́tí musa wa jẹ́ fún fìrà àrùn yẹn ó wá ní kí ni ọ wàlá tó àdìbò. wàlá tó àdìbò hun kọ́díjì náà kábí àti mìrọ́bì. ọlọ́run ní ká tó wá sọ fún ọ wípé àwọn tá a jẹ́ àwọn àbànú Ísírẹ́lì wàlá tó àdìbò hun ó gbọ́dọ̀ fìyà jẹ wọ́n mọ́ ara sọlọ́run bá sọ di ìwọ̀ fún un kọ́ máa fìyà jẹ wọn bóyá kó tún padà fìyà jẹ wọn lọ náà ni ó tún aṣọ ayé pé ó tún padà pa àwọn ọkùnrin lẹ́yìn ìgbà tí Musa dànà bí ọlọ́wọ́ ọba tán àwọn afáàní ẹ̀ẹ̀mejì eh, òun náà ni ó pa àwọn tí wọ́n jẹ́ àwọn ọkùnrin kí wọ́n gbà wọ́n fẹ́ bí Musa ó pa wọ́n lẹ́yìn ìgbà tí Musa di ànábí ọlọ́wọ́ ọba tán tó jíṣẹ́ fún tán ó tún bẹ̀rẹ̀ sí í pa àwọn ọkùnrin tó gbọ́wọ́ yí pé tó bá ń pa àwọn ọkùnrin àwọn ni wọ́n lè fẹ́ ran Musa lọ́wọ́ láti lè gbógun ti òun so látara bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí í pa wọ́n so ìtọ́lá ọba ní kọ́ mọ́ ṣe kọ́ mọ́ fìyà jẹ wọn kọ́dà ọdún ṣe jù yà lọ ó tún pa wọn ni naam. kòrìjìnà kábí aya tí mi rọ̀bì. ọlọ́run ní gbólóhùn máa sọ fún ni pé kòrìjìnà ká bí aya tí mi rọ̀bì. àwọn ọlọ́run ọba jí iná ká àti mú wá bọ́ bí aya tí mi rọ̀bì àti mú wá bá ọ bí àyà tí ń mi rọbìk àmì látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run tún mú wá ní bí ẹyọ kan àmì tọ́lọ́run ọba fún Musa àmì tó pọ̀ ni bí àyà tí ń mi rọbìk tẹ̀léwí ọlọ́run bá fi ṣe ìrìn pé àmì so ìran àmì tí máa wá látọ̀dọ̀ ọlọ́run tó pọ̀ gan ọlọ́run ọba ní kí ni o kì í ṣe pé àwọn àgbà pé àyà kan péré lọ́run bá fún Musa ara náwó òwúrẹ̀ lọ́run bá fẹ́ sọ ló fi mú wá bẹ́ẹ̀ òun náà ni pé tí e ṣe àwọn àmì tí e sàmì òdodo eh, àmì ní ìwà rẹ pé àmì irọ́ ni àmì tí máa wá látọ̀dọ̀ ọlọ́run sobi aya ti mi nàlọ mi rọbì kàti ọ̀nà lọ́rùn tí mo wá yẹn àmì tó ṣe yí pé ìmọ̀ wá látọ̀dọ̀ ọlọ́run àti mo wá bọ̀ tí e sàmì rọ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ní gbólóhùn tí ẹ sọ nìyí tí ẹ bá dọ́dọ̀ fẹ̀rẹ̀ ọlọ́run á ní kí ni. wàsálàmù aláàmàlì tábà àlù. ọlọ́wọ́n ni wàsálàmù gbólóhùn sọ fún firaun òun náà ni wàsálàmù aláàmàní tábà huda ẹ sọ gbólóhùn yìí fún firaun yìí pé ọ̀la ọlọ́run ọba ń bẹ lórí ẹni tó bá ti tẹ̀lé ìmọ̀nà tọlọ́run ọlọ́run bá ń bẹ lé lórí gbólóhùn yìí òun náà lòjíṣẹ́ ọlọ́run ọba máa tì síwájú. Si nígbà tó bá fẹ́ kọ lẹ́tà èyí tó jẹ́ pé àwọn àfáà wọ́n mú wá fún wa níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn hadis tó yẹ pé ìṣọ́lá ọba ti kọ lẹ́tà sí àwọn ènìyàn ìkan nínú ẹ̀ ò lélẹ̀ ìṣọ́lá ọba kọ lẹ́tà sí eh, irkol adini rome ìṣọ́lá ọba kọ lẹ́tà sí ìṣọ́lá ọba ní salamon alamani taba alihuda ìṣọ́lá ọba sọ bẹ́ẹ̀ gbólóhùn ìṣọ́lá ọba kọlù fún ọwọ́ ni amma bad ìṣọlá ọba ni lẹ́yìn wá gbà náà fa inni àdìrúkà bíi di ayatul islam èmi ń pè ọ́ o bó ti yẹ kí islam ò péyàn o mò ń pè ọ́ fa aslim teslam gba islam kí wọn náà di ẹni tó ṣe yí pé ọ máa wà nínú ọlà lọ títí ayérayé yóò ti kà lọ́wọ́ àjẹrọ́ká mọ́rọ̀tà yìí ni ọlọ́run bó lè fún ọ ní ẹ̀san rẹ ní dọ́bù so ẹni tó bá ti ń ṣe kèfèrí jẹ́ ẹ̀dẹ́ bá ń gba islam ẹ̀san rẹ̀ ó tún ṣe kí ni o yóò tún jẹ́ dọ́bù ṣùgbọ́n àwọn tẹ̀sán wọn máa sábà jẹ́ dọ́bù jù òun náà ni pé àwọn tó bá tún wá jẹ́ Christian tí wọ́n ti nígbàgbọ́ sí Jésù tẹ́tẹ̀lẹ̀ tí wọ́n tún wá lọ nígbàgbọ́ sí ànàbì Ọlọ́run bó fún wọn lẹ́san pé wọ́n nígbàgbọ́ sí Jésù Ọlọ́run wá fún wọn lẹ́san pé wọ́n nígbàgbọ́ sí ànàbì sọ yóò wá gba ẹ̀san méjì pọ̀ so látara bẹ́ẹ̀ ṣùgbọ́n tó wà nígbàgbọ́ sí ànàbì ẹ̀san tó ní sí Jésù yẹ kò ní wúlò fún lálẹ́ kìámà torí pé ànàbì ti dé yóò padà di nǹkan tó pé yóò fi jì àwọn àjọ Ọlọ́run ni so látara bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba máa kọ ìwé sí àwọn ènìyàn pẹ̀lú àsàlámù kíná òbúṣe ọlọ́run ọba ti máa kọ ìwé sí àwọn èèyàn nìyẹn ó máa ń fi bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti ṣe bisimilahi rahmani rahim tó ti kọ́ ọkọ rẹ̀ pé mi muhammad rasulillah lọ́sọ́dọ̀ lágbájá ọmọ lágbájá báyìí tó bá ti kọ́ tá báyìí tó bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi tọkọ taba yìí gbólóhùn tí ó sì tẹ̀lé ni pé asàlámù alamani taba alihuda sọgbẹ́sẹ̀ ọlọ́run ọba bó ti kọ́ sí musalamatu alikada bó ṣe ọlọ́run ọba ti kọ́ ìkan náà tó péré lánàá bí ọlọ́run bó ṣe ọlọ́run ọba ti kọ́ sí náà nìyẹn gbólóhùn yìí onílànà náà wá rí i pé ọlọ́run ọba ní kí Musa àti Harun kí wọ́n sọ ní iwájú Fir'aun wàsálàmù. alámánì tábà àlèhùdà. ọlọ́lọ́wọ́ ọba kọ́ máa bẹ fún mani tábà àlèhùdà fún ẹni tó bá tẹ̀lé ìmọ̀nà náà. inna qad uhiya ilayna anna al-adhaba ala man kadhabi. ọlọ́wọ́ ọba wa ń ṣàlàyé pé gbólóhùn tí ẹ̀ tún sọ ni wípé iná àwa tó ń wò yìí o kọ̀dí hu ìyá ìlẹ́yìn náà wọ́n ti ránṣẹ́ wá bá wa wọ́n ti fi ránṣẹ́ wá bá wa yí pé annal adaba annal adaba ala man kadaba wa tawalla wípé ìyà ọlọ́run ọba ó ń bẹ lórí ala man kadaba ẹ ń bá pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ wa tawalla tó sẹ́rí kò ń bi ọ̀rọ̀ ọlọ́run tí ọba ti gbà á ìyà ọlọ́run ọba ń bẹ fún un so ọlọ́run ọba sọ fún wa iṣẹ́ gbogbo ọ̀tọ́ ọlọ́run bá ní ọlọ́run bá kọ́ àwọn tí wọ́n já àwọn ànábí ọlọ́run bá ní ọ̀rọ̀ tí wọ́n sọ gbogbo ọ̀tọ́ ọlọ́run ní kí wọ́n sọ níwájú fẹ̀ràn òǹlẹ́lẹ́yìí bọ̀dẹ̀ gbọ́dọ̀ àwọn ọ̀rọ̀ míì náà tún wà irun suwatu nazeati nisin ọlọ́run ọba ti sọ fún yín pé ìwọ Musa sọ̀tọ̀ bá débẹ̀ kọ́ ṣàlàyé fún sọ pé alilaka ila antazaka wa adiyaka ila rabbika wataksha so gbólóhùn yẹn náà aragbóòtú ọlọ́run ọba sọ nìyẹn fún Musa pé kó sọ àwọn gbólóhùn yìí fún un sọ ọlọ́run ọba sọ àwọn gbólóhùn tó ọlọ́run ọba fẹ́ kí wọ́n sọ fún Fir'aun òun náà ni a kà fún wa yìí so ní àyà tó tẹ̀lé àyà forty nine kí ọlọ́run ọba sọ. Qala faman rabbukuma ya Musa. so gẹ́gẹ́ bọ́lá ọba tí bá ti ń sọ ìtàn yóò máa jẹ́ ẹni tó ṣe yí pé yọọ máa gé àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan yọọ máa gé ọlọ́run ti gé yí pé àwọn méjèèjì wọ́n ti wá gbéra wọ́n ti wá lọ sọ́dọ̀ fèrè áhùn àìsábà gba ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn àfáà máa ń sọ ẹlòmíràn nígbà tí wọ́n dọ́dọ̀ fèrè áhùn ọdún méjì ni wọ́n tó sílẹ̀kùn fún wọn kó tó lè wọlé ẹlòmíràn nígbà tí wọ́n sílẹ̀kùn fún wọn kíní kan ló tún ṣẹlẹ̀ ń bẹ̀ bàdánù ṣe kíní kan gbogbo ọ̀rọ̀ yìí kò sẹ́ẹ̀rì tá a lè gbà á ní má gbàdúgbà ọ̀rọ̀ báyìí wọlé ìjọba bàbá sọ̀rọ̀ dé fún wa láàmú gbà àní máa gba ọ̀rọ̀ pé ìgbà tó wá dọ́dọ̀ fìdáhùn kí lọ́wọ́ àṣẹlẹ̀ ń bẹ̀ gbàdé ọlọ́run ṣe léyìn fún wa wọ́n dọ́dọ̀ fìdáhùn ọlọ́run sọ fún wa so wọ́n dọ́dọ̀ fìdáhùn wọ́n sì déwájú ẹ̀ wọ́n sì ṣe wáàsí fún un so gbàdá ṣe wáàsí fún fìdáhùn tán ọlọ́run ti ṣe ká mọ̀ pé gbogbo wáàsí yìí o wọ́n ti ṣe fún kí ni o fìdáhùn so fìdáhùn náà wá fẹ́ béèrè lọ́wọ́ àwọn méjèèjì pé ẹ̀yin tẹ́ ẹ sọ fún mi pé inna rasula rabbik àwa jẹ́ ìránṣẹ́ ọlọ́run ọba rẹ̀ èmi òun sì gbàgbọ́ ọlọ́run <laughs> ọba fẹ́ bèè lọ́wọ́ wọn pé <laughs> òun náà fẹ́ dá padà sí wọn. fàmọ́ rọ búkúmọ́ yà Mùsà. fìlànà wa béèrè pé fàmọ́ rọ búkúmọ́ yà Mùsà ìwọ Mùsà ta lọ́lọ́run ẹ̀yin méjèèjì <laughs> ta lọ́lọ́run ẹ̀yin méjèèjì kọ́sọ́ ta lọ́lọ́run mi òun kò sí bẹ́ẹ̀ kọ́sọ́ ọlọ́run sọ́dọ̀ ara rẹ̀ lára agọ̀ tí ń dá àmì náà nù so ọ̀yọ́ gbọ́dọ̀ ìgbẹ́ta ọlọ́run mi tẹ́ wọn sọ gangan ìwọ Musa ṣùgbọ́n ó ní rárá ọlọ́run ti yín nù mọ̀ fẹ́ kọ́ ṣàlàyé ẹ̀ wọ́n ní kọ́lá fama rabbukuma. rabbukuma ya Musa. ta lọ́lọ́wọ́ bẹ́ẹ̀ yín méjèèjì ìwọ Musa kí ló wá sọ nam. qala rabbuna alladhi a'ta kulla shay'in khalqahu thumma hada. so ọlọ́run bá wa ń ṣàlàyé fún wa ìdáhùn tí Musa dáhùn òun náà ní pé Musa sọ wípé láàfin mọ̀ pé Ọlọ́run bá ti jẹ́ kí Musa ìsọ̀rọ̀ dáńtọ́ rẹ̀ ó ti wà sọ ó ní pé Rabbuna lẹ́dí àtọ̀ kulla shay'in. Ọlọ́run ọba lọ́ba tó ṣe yí pé àtọ̀ kulla shay'in khaliqahu summa ada àwọn àfáà ọ̀nà méjì òun náà ni wọ́n gbà láti ṣàlàyé ọ̀rọ̀ ìfún wa pẹ̀lú èdè Lárúbáwá alákọ̀ọ́kọ́ òun náà ni wípé a gbà yìí pé màfúlùbí á tọ́ alákọ̀ọ́kọ́ màfúlùbí á tọ́ alákọ̀ọ́kọ́ náà ni kúlà ṣẹ́yìn màfúlùbí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni kọ́líkọ̀wù tí ó sì wá lábẹ́ òun náà ni pé ọlọ́run ọba á kúlà ṣẹ́yìn gbogbo nǹkan lọ́lọ́run ọba fún ní kọ́líkọ̀hù súrátàhù wàṣàkìláhù ọlọ́run fún ní àwòrán rẹ̀ ẹ̀yà rẹ̀ ọlọ́run fún kálukú ní nǹkan gbogbo nǹkan pátá nítorí ẹ kó bá kálukú mu lọ́lọ́run fún jẹ́ pé ààrin inú wa báyìí tí ó sọ fọlọ́run pé ah, ah, ìwọ ọlọ́run ó ṣe lè dé tí bá ń jẹ ẹran kò ní sọ pé ìbílẹ̀ kí wọ́n máa jẹ kẹ́ran wọ́n máa jẹ mí kò ní sọ bẹ́ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ rárá so ní ọmọ sọ pé ẹran ìdùn ẹran lọ yẹ ká máa jẹ ń tòótọ́ yẹ ká máa jẹ já ń tòótọ́ ìdí ọ̀rọ̀ wí nìyẹn so kò ní sọ wípé ah, ah ó sì á jẹ ojú lọ yẹ ká máa fi bú àmàlà ńlẹ̀ẹ́lẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ kò ní sọ pé ojú pé ojú yìí kò yẹ kó máa rí na ọwọ́ lọ yẹ máa rí na ojú yẹ ká máa fi bú àmàlà ni kò ní sọ bẹ́ẹ̀ so kò ní wá ní làákàyè láìláì <laughs> so o ti di nǹkan mi nù so ọlọ́run bá àtọ̀ kulla shay'in so dọ̀míìrù wú yẹn yóò àpàrà sọ́dọ̀ kulla shay'in ẹ gbogbo nǹkan bá dáhùn yẹn ọlọ́run bá fún ní súra rẹ̀ àti ṣákìlù rẹ̀ táwọn èèyàn ò lè takò láéláé tí wọ́n sọ pé ah mo jẹ kíkiní ò rí gẹ́lẹ́ ní mo ti pe kíkiní ò rí gẹ́lẹ́ kò sẹ́ni ẹ̀ka tí ó tọ́ takò pé iṣẹ́ ọlọ́run rí kọ́ wá ní ẹ̀rẹ́ kò yí ó sì ẹ̀kọ́ lọ́wọ́ bá ó sì fi kíní rẹ̀ síbi bíi ìrù yẹn iwájú lọ́yẹ̀kọ́ lọ́wọ́ fi sí kọ́ yẹ kó fi sẹ́yìn ó tiẹ̀ tá ló sọ bẹ́ẹ̀ rí so tabarakallahu ahsanul khaliqin ààrẹ ah, nìkan tó sọ bẹ́ẹ̀ rí tààrẹ nìkan tó sọ bẹ́ẹ̀ rí kò sẹ́ni náà so látara bẹ́ẹ̀ gbogbo nǹkan ọlọ́wọ́n bá dáadáa so ìtumọ̀ alákọ̀ọ́kọ́ táwọn afa sọ fún wa nìyẹn so ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní wípé nígbà tí ò bá ti sí rújúrújú àwọn afa àjẹkọyẹ wa wípé a lè sọ wípé mọ̀fúrúlù bì í alákọ̀ọ́kọ́ òun ni kọ́líkọ̀ọ́hù kàtọ́ bẹ́ẹ̀ pé dọ̀míìrù wù yẹn wà padà sọ́dọ̀ ọlọ́run àlẹ́dí àtọ́ kọ́líkọ̀hù ọlọ́run tó jẹ́ pé ó fún gbogbo ẹ̀dá rẹ̀ ní kúlà ṣẹ́yìn gbogbo nǹkan tó yẹn ní bùkátà sí ọlọ́run fún yàn so kúlà ṣẹ́yìn rẹ̀ ajẹ́bọ̀ fúlù bí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ti síwájú nígbà tí sì sí lábùsù kò sí ní tó burú mẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run fún ọmọ èèyàn ní gbogbo nǹkan pátá yẹn yẹn tọ́mọ èèyàn ní bùkátà sí lọ́lọ́wọ́ bá fọmọ èèyàn kó tó dọ́mọ èèyàn gbàdúró dáadáa gbogbo ọlọ́run ti ṣètò gbogbo ẹ̀ lẹ̀ súnmọ́ àdà ọwọ́ à ń fọ̀nà máa wà àwa wò pé bóòlù láti kọ́lé ọlọ́run ti wọ́n kẹ́ ẹ ní bùkátà sí kẹ́mọ̀ gbénu lé ọlọ́run sì fọ̀nà máa wà á sì ń kọ́lé afẹ́ fò lórí òfurufú ọlọ́run sì fọ̀nà máa wà á sì lè fò lórí gbogbo dá abẹ́ sẹ́gbà ọ̀gá ọ̀yẹ́ ká máa wọ̀ sọ ọlọ́run sì fọ̀nà máa wà á sì ń dasọ á sì ń rán ara fẹ́ máa wọ wa á sì ń fún ara wa gbogbo ọ̀gá wọn láyé ọlọ́run bá ṣe kí ni o <laughs> ọlọ́wọ́ á fún àtọ́ àkọlùkọ́wò kù làṣẹ ọwọ́ á fẹ́ dàrẹ́ ní gbogbo nǹkan pátá yẹn sọ yẹ kéèyàn dúpẹ́ fọlọ́run so látara bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ́run ọlọ́mọṣẹ́ àgbà ọpẹ́ wa so a tún máa ṣàlàyé tẹ̀síìrì fún wa lọ ní ọ̀la so ibi tí a ti dúró náà ní orí àyà yìí ètí àgbọ̀ kọ́lọ́n jẹ́ kó ṣe wá ní àǹfààní kọ́lọ́n jẹ́ kí ó wúlò fún wa subhanaka allahumma bihamdik wa atubu ilayk.